bí kì bá ń ṣe ọlọ́run àlàyé mo bá ti dẹni ìgbàgbé tí mo kún fún àwọn èèyàn tí wọn kò fẹ́ràn mi tẹ́pà ń lọ yí mi ká lọ́pọ̀ ìgbà mo jẹ́ nìkan tí kì í mu ọtí rárá tí di wákàtí ọ̀wọ̀ yìí àwọn èèyàn máa ń ní àwọn ah, kì mu ọtí ikùn dẹ̀ wá tóbi tó yìí àwọn ah, máa sọ pé kò tó tóbi tó yìí àwọn oúnjẹ ìwọ̀nba pínpín náà ni mo máa ń jẹ ṣùgbọ́n láti gbà ó fún mi ní májèlé jẹ ikùn mi tóbi jẹ́ yóò ó tóbi mo ti lo ọ̀pọ̀lọpọ̀ oògùn kó tó di pé ó bẹ̀rẹ̀ sí máa wálẹ̀ díẹ̀díẹ̀ ó tóbi jó lè lọ látìgbà tí àwọn ọmọ yìí ti fún mi ní májèlé jẹ wọ́n gbé mi lọ sí ní pé a ní ṣò níbẹ̀ wọ́n nà mí wọ́n fi àwọn májèlé kan sí mi lẹ́nu a rò bí a mo ti dẹni gbàgbé àwọn tí wọ́n yí mi ká tàjọ ń ṣiṣẹ́ papọ̀ wọ́n wá gbé mi mi kò tají títí títí dìgbà tí wọ́n gbé mi délé ìgbà tí mo dé Enugu ni mo tó tají sáyé mo ṣàkíyèsí wípé wọ́n ti fi fóòmù sí mi ní imú àti etí ah, ọlọ́run ní kò tí tó àsìkò wọ́n fi àwọn fọ́tò tí wọ́n yà wọ́n fi hàn mí ẹ mọ̀ tẹ́yàn bá ti papòdà ohun tí wọ́n máa ń fi sí láti fi di nímú ẹnu àti etí olúwa ó ṣe o bí kì bá ń ṣe ọlọ́run alàyè mo kò bá ti di ẹni gbàgbé tí mo kún fún àwọn tí wọn kò fẹ́ràn mi tó jẹ́ pé àwọn ni wọ́n yí mi ká tó jẹ́ pé èròǹgbà wọn ni kí wọ́n pa mí ìwàláyé mi kò jọ wọn lójú mo fi ìdájọ́ sọ́wọ́ ọlọ́run ohun tó àwọn pé mo ti ṣe tí kò dára ẹ jẹ́ kí ọlọ́run kó dá mi lẹ́jọ́ tó bá ń lépa mi nípa ohun tí kò dáa májèlé àkọ́kọ́ ọ́fíìsì mi mo ti jẹ́ mo pòyì mo rábàbà àwọn òṣìṣẹ́ mi mo pè wọ́n wọn kò dá mi lóhùn mo bi ọ̀pọ̀lọpọ̀ nù rẹ̀ níbi yàrá ìgbọ̀nsẹ̀ mo bi gbogbo ẹ̀ sí wọ́n tún fún mi májèlé kejì jẹ àwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú mi ni wọ́n fi bẹ́ẹ̀ ṣe ohun tó pọ̀ nínú rẹ̀ láì mọ̀ ni mo jẹ májèlé kejì mi ò funra sí ẹnikẹ́ni tí dìgbà tí ọlọ́run wa tó ṣí ojú mi sí tẹ bá rí pé gbogbo àwọn tó ń ṣe pẹ̀lú mi ẹ kò lè rí wọn mọ́ pẹ̀lú mi wákàtí àyàfi àǹtí mi kan tó ń ṣiṣẹ́ pẹ̀lú mi wọ́n fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ owó láti dájú pé wọ́n pa mí gbogbo èròǹgbà yìí wá láti ìlú mi ní ìpínlẹ̀ Enugu gbogbo àwọn tí wọ́n rò pé mo kò lè jẹ́ nìkan gbogbo àwọn tó rò pé ohun rere ò lè ti Násárẹ́tì mi jáde wá wọ́n pé mi ò lè rálé lẹ́kọ̀ọ́ mi ò lè dẹni ńlá ṣètòtọ́ ni tí wọ́n rò pé ó yẹ ká pa ṣùgbọ́n gbogbo èròǹgbà wọn kò lọ pẹ̀lú ti Ọlọ́run kádọ́lọ́run ti sọ pé lóòótọ́ ni mo fẹ́ kú dandan ni ó máa ti wá sí ìmúṣẹ ọmọkùnrin máa ti dẹni gbàgbé ṣùgbọ́n Ọlọ́run fún wọn ṣe tọ́lọ́n bá ti ní rárá kò sí ohunkóhun tá a lè ṣe dúpẹ́ òun ni ó ní àṣẹ tó dára jù ọlọ́run ló ṣe ohun gbogbo mo wò mo wà yíká inú mi dùn ah, mi ò sọ̀rọ̀ púpọ̀ jù nítorí lọ́jọ́ náà mi ò láǹfààní láti sọ̀rọ̀ títí di ọjọ́ kejì tí bá wẹ̀ nìyí mi kò lè dá mọ̀ gbogbo àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú mi nílé mi ìgbà tí ìyàwó mi gan dé mi kò dá mọ̀ olówó ṣe lọ́pọ̀lọpọ̀ bí kò bá ń ṣe ìwọ ọlọ́run bí kò bá ń ṣe ìwọ ọlọ́run alààyè ọ̀tá ìbá ti yọ̀ mí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ni mò ń yọ̀ ojú wa ń tì wọ́n mi ò sọ pé kí ọlọ́run kó ṣe òun dájọ́ fún wọn ṣùgbọ́n ọmọ ohun tí ọlọ́run ṣe fún wọn mo fi ìdájọ́ sọ́wọ́ ọlọ́run tó máa parapọ̀ láti wá tọrọ fún ìdáríjẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run lẹ́yìn ìgbà náà ó máa láti wá tọrọ ìdáríjì lọ́wọ́ mi